أن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وكل الله سبحانه وتعالى قدر صلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله آتما تشوف لري إذا لقوا لتنو متن الرسالة في الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله باب في السلام والاستئذان والتناجي والقراءة والدعاء وذكر الله والقول في السفر شدت في أقمة بيو أو نفلش pẹ̀lú السلامة بكنا البيان دا tó في أولي àwọlé onílé ìbára ẹni sọ̀rọ̀ àtìkẹ́ráà àti ìkàkéwò wàdùnà àti ìmá ṣàdúwà wàbíkìrìlá ìrántí ọlọ́wọ́ba wọ̀lkọ́ ìpàdà bákaná àwọn sọ̀rọ̀ lámọ́sọ àpùsọ́fà níbi ìrìnàjò àbá abẹ́rẹ̀ wọ́n ní wọ̀rọ̀bù sọ̀rọ̀ ni wájú mi adam salama tíyàn bá ṣe bí wa wájibun ọ̀ràn yẹn ni wàlíkìdá orí sunnatun muraghabun fiha ṣùgbọ́n kákọ́kọ́ salama síyàn súnnà tí wọ́n ṣe wá lójú kòkòrò fún ni wọ́n ṣe wá lójú kòkòrò nípa rẹ̀ ọ̀hún ni ká sálámà síyàn eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n dúró lé lórí nípa kátálámọ̀ sí yẹn ṣé ọ̀ràn yẹn ní àbí nǹkan tí ó jẹ́ súnnà tí wọ́n ṣe wá lójú kòkòrò láti ṣe lọ́dọ̀ àwọn alhànàfíyà àwọn gbà wípé kátálámọ̀ sí yẹn ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ẹni gbogbo wọn kò lórí wípé sábà sálámà sí wa ká dáhùn sálámà padà ọ̀ràn rẹ̀ ni àyàfi tí a bá rí òbí pàtàkì tí ò ní jẹ́ kí a dáhùn sálámà ṣùgbọ́n pé kí wọ́n sálámà sí wa ká dáhùn ọ̀ràn rẹ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala ni wa idha فحيوا بأحسن منها وإذا حييتم بتحية تبكي منك كيكا فحيوا بأحسن منها أو جوها، ردوها أتعقد السلام عليكم أبيك أكيد من أبا àbáwọn tán bá ṣe ní ẹkí pẹ̀lú ibi tí ó dáa jù tí wọ́n fi kiri lọ àwùjọ ha àbíkẹ́ dá padà ń bèbè tán kiri inna allaha kana ala kulli shay'in so eléyìí sọ fún wa wípé tí wọ́n bá sálámọ̀ sí wa ọ̀ràn àyàn ní kádà padà ọ̀ràn àyàn ní tí adápadà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ká sọ wọ́n gbà wípé kò ń ṣe ọ̀ràn yẹn láti ṣe tọ́lánà sí yẹn ó ti ẹ̀jẹ̀ pé ta bá ní káwò dáadáa èyí tí ó súnmọ́ jù táwọn àfáà ní inú òun ni kíká ní ọ̀ràn yẹn ní kátálámà eléyìí ó jẹ́ nǹkan tí àwọn apá ní gẹ́gẹ́ bí nǹkan tí aṣàlàyé lẹ́ẹ̀kan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà wípé kò kí ń ṣe ọ̀ràn yìí pátálámù sí èèyàn súnmọ̀ tí wọ́n ṣe wá lórí kòkòrò yìí fọláwà àdàmù nítorí òun ni kí àwọn oníwòó ọ̀ràn ẹ̀yà eléyìí nǹkan tí ó dá ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ pé nu wọn kò lórí wípé tọ́mọ fèrè sálámù sí wa ọ̀ràn ẹ̀yà ní láti dá padà tí ó bá kí n ṣe wípé àríyìn pàtàkì tó ní kí a máa dáhùn bóyá ẹni yẹn afẹ́ ṣe hájú rẹ̀ afẹ́ bọ ikọ́ tiẹ̀ látara àwọn nǹkan tí ó ṣe irun tó ṣẹlẹ̀ kíkà nínú àwọn sàábí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tí orúkọ rẹ̀ jẹ́ káàbì malik radiyallahu anhu tó ṣe pé yóò sàlámù sí anábọ̀ muhammad sallallahu alayhi wa yóò máa wo ẹnu ànábì sọ́lọ́mọ àtọ́lámù pé ṣé ànábì dáhùn sálámù àbíkò dáhùn sálámù ìyẹn ní ìgbà tí wọ́n pa sófin tí wọ́n lọ sí ojú ogun Tabuk tí wọ́n lọ sí ojú ogun Tabuk so ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó bọ ikọ́ tí wọ́n ó dẹ̀ sí kí àwọn mùsùlùmí náà tí wọ́n bọ ikọ́ tí wọ́n fún nǹkan bí fifty days òun ni wọ́n fi bọ ikọ́ tí wọ́n so láàrin gbà yẹn káàbí Malik a máa lọ sí mọ́ṣáláṣí anábì sallallahu alaihi wasallam tí ó sálámù sí anábì sallallahu alaihi wasallam olóhun máa wo ẹnu anábì sánàbí dáhùn àbíkú dáhùn so possibility pé anabi sọlá dáhùn dáhùn wá possibility pé kò dáhùn wá ṣùgbọ́n kí la fẹ́ lò lé léyìí oní pé ọ̀ràn èèyàn ní ká dáhùn sálámà ẹni tó bá sálámà sí wa àyàfi tí ìdí pàtàkì bá wà lóko irú ẹ̀ ni ẹni tó sálámà sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí anabi ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ àbí ń sáré lọ́wọ́ so anabi sallallahu alaihi wasallam dá ọdún so tá a bá ń ṣe ìgbọ̀nsẹ̀ àbáwọn tó sáré lọ́wọ́ kò ń ṣe àyíká tí wọ́n dáhùn sálámà so ọ̀ràn yẹn ní ká dáhùn sálámà àfi tí ìdí pàtàkì tí ó bá wà lórí rẹ̀ ṣùgbọ́n kí asálámà síyàn eléyìí a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n wọ́n láwọ̀ aláǹdì tó tẹ̀wọ̀n ní pé ká ní ọ̀rọ̀mí oríkì anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní haqqul muslim ala muslim state ìwọ mùsùlùmí lórí mùsùlùmí mẹ́fà ni wọ́n bí i wa ma hiya ya rasulullah àbí wa ma hunna ya rasulullah kí ni àwọn kòkòkò ẹ̀yà wáyíwáyí anábìnrin ìdàdàkítàhù fasallim alayhi tí o bá pàdé rẹ̀ pàtàkì bí màálù sálámù sí amúrú mi àṣẹ látọ̀dọ̀ ẹgbẹ̀rún muhammad sallallahu alaihi wa sallam wọn àpò fún amúrí alìyúrúgbọ̀ kí anábì bá pa wá láṣẹ àbí allah subhanahu wa ta'ala bá pa wá láṣẹ ìpìlẹ̀ ní pé àṣẹ ẹ̀yẹ ọ̀nà ẹ̀yẹ ẹ̀dàrí àfitàbárí tẹ́kì tí ó sọ wípé òfin ṣe ọ̀ràn ẹ̀ tó ọláwà àdá èyí tó tẹ̀wọ̀n òun náà ni wípé kásálámù sí mùsùlùmí ẹgbẹ́ wa ọ̀ràn ẹ̀ ni àyàfi ní àwọn situations kọ̀ọ̀kan lára rẹ̀ náà ni kí èèyàn fẹ́ fi ṣe hájú láti boycott èèyàn àbẹ́ni tó ṣe wípé ìsìláàmù encourage wa láti sálámù sí islam kò encourage wa láti sálámù sí àbẹ́ni tí a fẹ́ sálámù sí ó ń bẹ ní condition tí a lè fi sálámù sí so uh, anabuwa muhammad صلى الله عليه وسلم ó ti wà ní situation tí ó ń ṣe tó ń fún sáré tààlé mọ̀sálámù sí sọ̀hánì sọ̀lá bá sọ fún pé ìdá wàjá tẹ̀lé على مثل هذه الحال فلا تسلم علي فإنك إن فعلت لم أرد عليك anábì ní tó bá rí dúró condition báyìí má sálámù sí ni tó bá ṣe lam arúgbà àlejò ní ni dáhùn sálámù rẹ̀ ní ìní dáhùn sálámù rẹ̀ látara wípé kí ni ń bẹ ní situation wípé ó ń fún sáré lọ́wọ́ so ìpìlẹ̀ òun ni pé ká sọ yí pé ká sálámù sí mùsùlùmí ẹgbẹ́ wa ọ̀ràn ayẹn ni ṣùgbọ́n tẹ́ni ta fẹ́ kálámà tí máa bẹ ní condition kan so eléyìí tó lè jẹ́ condition tí ó yẹ ká kálámà sí ó ń ṣe mọ̀sẹ̀ ó ń fún sáré and kálámà sí lórí situation bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam tí ó sọ fún arákùnrin tí ó sálámà sí nígbà tí ó ń tọ̀ lọ́wọ́ فنبي صلى الله عليه وسلم إذا رأيتني على مثل هذه الحال فلا تسلم علي فإنك إن فعلت ذلك لم أرد عليك تباشي من الدم alúgbọ́sí pé ẹni yẹn jẹ́ ní tí afẹ́ boycott afẹ́ boycott so ìwé yẹn bẹ́ẹ̀ à ní boycott yẹn bá jẹ́ boycott tí ẹ̀sìn gbà wọlé àní sálámà torí pé tá a bá ti ń sálámà tí yẹn bí ẹlẹ́gbẹ́ pé ààbọ̀ ìkọ́ọ̀tù náà so ọ̀rọ̀ yẹn ní ibi tó tẹ̀wọ̀n òníká sálámà tí yẹn àti tí ìfipáyàtì bá wà ọ̀rọ̀ kọ́ńtárì tí ń tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbọ̀ àṣọ ọ̀rọ̀ yẹn òníká dáhùn sálámà eléyìí ẹnu wọn kò lè lórí àyàfi téèyàn bá ń bẹ ní condition tí ò ti lè dáhùn sálámà so ìyẹn mi ò ní jẹ́ ọ̀ràn yìí sọ̀bí ẹni tí àbí ẹni tó ṣe kó dé sálámà sí wa ẹ̀nìyẹn jẹ́ oníbíjí àkàn tó ṣe wípé afẹ́ ẹ̀kọ́ tiẹ̀ láì dáhùn sálámà sí àdẹ́niyẹn ṣe nǹkan kan tí afẹ́ ah, fi bá wíṣì so irú yẹn náà a máa wáyé so ní ní ṣókí àfáàsọ fún wa ó ní wọ̀rọ̀bù sàlámù wà jù ká dáhùn sàlámù ẹni tó sàlámù sí wa ọ̀ràn yẹn ni والاقتداء بالسنة مرغب فيها كي أكو سلام الدين إن كتي أجا سنة وشوال الدين والسلام àníyànkúrà rájú sálámà tá ń sọ oníkíyàn sọ pé assalamu alaikum assalamu alaikum ó kéré jù tí yóò bá sálámà sí yẹn wọ̀yàkúrò rọ́ọ̀jẹ̀ ẹni tó fẹ́ dáhùn sálámà àfáà ní o máa dáhùn pẹ̀lú kó ní wà alaikum salam kóun náà dáadọ́ padà assalamu alaikum ọ̀làkùnmá báyìí wà alaikum salam kí ọ̀la kó máa bẹ́ẹ̀ ni náà so minimum tí wọ́n lè fi sálámà sí yẹn ni assalamu alaikum minimum tí wọ́n lè fi dáhùn náà ni kí wọ́n ní wa alaikum salam ọlọ́mọba subhanahu wa ta'ala dẹ̀ sọ fún wa ó ní wa idha huyyitum bi tahiyyatin tán bá kí yín ní kíkí kan fàáyù bí ahsana minha ẹ̀yin ẹ̀ dá padà pẹ̀lú ipò dáa jù ú lọ pẹ̀lú ìtí ó dáa jù lọ so túmọ̀ sí pé tí a bá ní assalamu alaikum èyí tó dáa jù lọ ní ká ní wa alaikum assalam wa rahmatullah tí a bá èyí tó dáa jù lọ ní ká ní wa alaikum assalam wa rahmatullah wa barakatuh torí bá ní wa idha hayyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha tí wọ́n bá kí ní kíkí kan ẹ̀yẹn dá padà pẹ̀lú yìí tó dáa jù lọ àwòrùdúhà tẹ́ ẹ̀ bá wá dá padà pẹ̀lú yìí tó dáa jù lọ ẹ̀ dá padà ní dèdè tí ẹni yẹn sálámù sí yìí àbí dèdè tí ẹni yẹn kí yìí sọ́dọ̀ bá sọ pé wà aleikum salam láti lè fi dáhùn fún ẹni tó sọ yìí pé asalamu aleikum àti ṣe kí ni àti lo ọ̀rọ̀ ọlọ́mọba tó ní àwòrùtúha tàbá sọ pé wà aléìkùnmù sàlámù wa rahmatullah àti lo ọ̀rọ̀ ọlọ́mọba tó ní fàhayíò bí ahsana minha so afá ní àwòyàkú sàlámù aláìkùn kama qila la tí ẹ bá sọ fún wa pé asàlámù aláìkùn àbí sàlámù aláìkùn àwọn náà lè sọ pé sàlámù aláìkùn èyí táàrí ti wá àlékún síwájú tó ṣe pé bó ṣe sọ yẹn náà ni àátọ́ padà fún kò sí nǹkan tí òmùrú bẹ́ẹ̀ wà á fẹ́rù máa yẹn tẹ́hì sàlámù ilẹ̀ baraka sálámà tó kú jùlọ òun ni kí a sọ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìbí di sálámà tó parí sí nìyẹn gẹ́gẹ́ bí kí anábíwa muhammad sallallahu alaihi wasallam tí ó sọ an takula fi rabbika wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh ìwọ náà ṣe kíni ìwọ náà dá padà pé wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh ǹjẹ́ yẹn lè ṣe lè ṣe kọjá yẹn so lára nǹkan tó nílẹ̀ lọ́dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma òun náà ni wípé ibi tí sálámà tó parí sí òun náà ni ìdàlbáraka ibi ká sọ wípé wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh ibẹ̀ yẹn ni ikú parí sí gẹ́gẹ́ bó ṣe rí nínú mú àpá ìmáàmù Malik ṣùgbọ́n a àwọn àfẹ́sì kan gbà wípé alì kíyàn bá fi lè kí wá wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatu kíyàn bá kí wá bẹ́ẹ̀ so àwa lè fi nǹkan lékún torí pé tọ́lọ́wọ́n bá sọ ní pé wáyé láàfin ilé tún bí tẹ̀síyá kí fàáyé bí ahsana minha aw rudduha kíyàn kan bá kí ní ní títí tàbí ẹ̀yẹn kí pẹ̀lú ohun tí ó dáa jù ú lọ àbí tẹ́ẹ̀bá kí ní kíkí tó dáa jù ú lọ ẹ̀kì ní dédé tí ó kì ní so eléyìí òun nìkan tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala sọ òun ni àwọn àfáà ní fi sọ wípé tàbárẹni tí ó kíwá tó ṣe wípé bí ó kó sọ débi wọ̀bàràkáàtù sòfí àwọn alẹ́ fi nǹkan kú ìrẹ́ni tí mo sọ lẹ́ẹ̀kan wípé èyí tí ó tẹ̀wọ̀n lọ́dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma òní wípé sálámà ó parí síbi albaraka alimami Malik alayhi rahmatullah wọ́n ní ah, èèyàn kan tí orúkọ rẹ̀ jẹ́ Muhammad bin Amir bin Haqqan annahu qala ó ní kuntu jalisan inda Abdullahi bin Abbas radiyallahu anhuma mo jùkú sí ọ̀dọ̀ Abdullahi bin Abbas kọ́nà ọba kọba ayé fún àti bàbá rẹ̀ fadakhala alayhi rajul min ali Yaman èèyàn kan àwọn ará Yemen wọn wọlé tọ́ wa qala alaykum wa rahmatullahi wa barakatuh oni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh láti síkí tí alóhun ni òpin ẹgbẹ́ maximum tí a lè lọ́nà tó ma záda ṣe a ma àzálika àìdẹ̀ ó tún fi kankan lékún قال ابن عباس yúzi ojú rẹ̀ ń gbà yẹn man haza abdullahi bin abbas ní talilé kọlu ahada yamani lẹ́rù yafshaka wọn ni ara yemen tó ma wọn bẹ fàárọ̀fúhù ìyá wọn wá tíráì láti describe ẹ̀ fún قال فقال ابن عباس عبد الله بن عباس ان الظلام انتهى الى البركات سلاما توبت وبركاته التي ó parí kí nìyẹn ibi tó parí sí òun náà níbi ọ̀bàràkáàtù so ilé jẹ́ nǹkan tí àwọn àfáà ní fi sọ wípé ààlè kọjá èèyàn ṣùgbọ́n tàbá ní káwọ ọ̀rọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala tó sọ wípé wa idha hayyitum bi tahiyyatin fa hayyu bi ahsana minha àwọn òjòhà tó bá kí ní kíkí kan ẹ̀dà padà ní ìlú dáadé lọ so tí àwọn náà bá fi kankan kún ìdí ẹni yẹn ti sọ fún wa so tó wá ti bá abẹ́ dá lóhùn ni kò sí nǹkan tó burú mbẹ́ bí ká sọ wípé kí ni wọ́n máa tọ́ra jù wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh wa maghfiratuh káfí ìyẹn kún torí pé òun parí ẹ̀ pẹ̀lú wa barakatuh káwa náà wá fi wọ̀mọ̀tìrá tó wù kó ṣe yóò jẹ́ pé kí ni a lè implimẹ́ǹtì fàáyù bí àpánà ní ha fàáyù bí àpánà ní ha ṣùgbọ́n tẹ́ni yóò bá kí wa dé wọ̀ bàràká tùrú tó ṣe pé bí wàràmọ́tòlá ti dúró káwa kí dé bí wọ̀ bàràká tùrú láti fi àṣíbù fàáyù bí àpánà ní ha ẹ̀kì ní ti ó dájú tí ẹ lọ ẹ̀kíní tí ó dájú ẹ tó dájú tí ẹ lọ so eléyìí tí الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله تنصمت وأفضل ما ينتهي السلام إلى البركة olórí bíi sálámù lè dé oníkájọ́bí wà bàràkàtù àǹtakúlà fẹ́rọ̀ díkà wà aléìkùmù ورحمة الله وبركاته ولا تكن ترد سلام الله عليك فكما ولما صيد سلام الله عليك تبغي تبغي تعلم قدم وإذا سلم واحد من الجماعات أدى عنه لن يقابك ọ̀rọ̀ ní òun ni pé àwọn èèyàn kóra wọn jẹ èèyàn هو ní wọ́n sálámà sí wa wà ìdá sálámà wà áhíjú min al-jama'ati àjùzà anhum tí èèyàn kan ní àwọn jama'a tó bá sálámà sí wa ó gba iṣẹ́ àwọn yòókù ṣe títí ẹ̀yẹ nìkan ó ti kọ́bọ̀ àwọn yòókù kò ń ṣe ọ̀ràn ayàn àbí ká sọ yí kò ń ṣe tá a sọ wípé sunna muraghabun súnà tí wọ́n ṣe wá lójú kòkòrò gan lórí ẹ̀ òun ni pé tá a bá pàdé ara wa kí gbogbo wa káwá sálámà sí ẹ̀yàn téèyàn kan nu wá bá ti ṣe àbáwọn kan nu wá bá ṣe ó ṣe kí ni ó ti gba àwa yìí ó ti gba ṣẹ́ wa ṣe so eléyìí yóò jẹ́ súnà tí ó jẹ́ kìfáyà yóò jẹ́ súnà tó kìfáyà súnà tó ṣe tán àkàbá ti ṣe àwọn yòókù ó jẹ́ òṣìṣùgbò fún wọn abádẹ́sọpá mú àwọn tí wọ́n sọ pé ọ̀ràn àyàn òun ni kí èèyàn sálámà sí èèyàn gúrùpù ń bọ̀ wá téèyàn kan ní gúrùpù yẹn bá ti sálámà òun ti ṣe tí ó jẹ́ wájìbù kìfáyà nírú situation bẹ́ẹ̀ so tẹ́lifíta rẹ̀ sọ pé ìkó tẹ́wọ̀n òun ni kí asálámà sí ọmọ ìyá wa tá a bá pàdé rẹ̀ a ní ọ̀ràn yẹn ni gẹ́gẹ́ bí tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sọ kó wa idha laqitahu fasallim alayhi tó bá pàdé rẹ̀ sálámà sí lára àwọn ẹ̀tọ́ tí ọmọ ìyá wa tó ní ní ọ̀dọ̀ wa ní situation tí ó pépè fún pé kálá sálámà sí wa kadhalika idha in radda wahidun minhum téèyàn kan bá sálámà àbáwọn kan sálámà sí àkójọpọ̀ àwọn èèyàn èèyàn kan àbẹ́yàn méjì ni wọ́n wá dáhùn sálámà yẹn ó ti gbà sí àwọn ìlú ṣe ó ti gbà sí àwọn ìlú ṣe ó ń ṣe ọ̀ràn yẹn kí gbogbo wọn dáhùn sálámà yẹn tábà ti rí èèyàn kan èèyàn méjì ni wọn tó dáhùn so ó ti ṣe kéde wọ́n ti ti tó jẹ́ ọ̀ràn èèyàn ìfáyà wọ́n ti tì í kó fún wa so eléyìí ó jẹ́ nǹkan tí àwọn afẹ́ tí wọ́n dúró lórí tó ṣe é ṣe kí àwọn èèyàn kárí wọn kan máa bọ̀ kí èèyàn kan wọ́n wá sálámù alìmọ́ra wọn ẹ̀sẹ́ ti gbé gbogbo àwọn yòókù ní ó sálámù sí wa dóò tí wọ́n bá sáwọn lẹ́yọ kọ̀ọ̀kan ó tún fi dá sí náà ó tún fi dá sí náà bẹ́ẹ̀ ni alìsálámù sí gúrùpù àwọn èèyàn téèyàn kan méjì ni wọ́n bá dáhùn wọ́n ti ṣe ìtọ́jú ojúṣe wọ́n ti gbé ọ̀ràn yẹn kúrò lórí wọn ṣùgbọ́n tí gbogbo wọn bá dáhùn tó wà aleikum salam wa rahmatullah látòjú rẹ̀ ó tún fi dà sí náà ṣùgbọ́n tí gbogbo wọn ò bá sọ ká má take offence ká má take offence sòtòrí pé ń tẹ́sí kọ́ wa òun ni wípé èèyàn kan nu wọ́n lè gbaṣẹ́ àwọn yòókù tó ṣe pé yóò ṣe ọ̀dẹ̀ àbí ààbò sọ̀rọ̀ kò jẹ́ bí àárín ẹ̀ náà kò ṣe jẹ́ náà afáǹtẹ̀ síwájú wọ́n ní wàlúùsẹ́lìmì rọ̀ọ́kíbu àdàmáṣì ẹni tí òun bẹ lórí nǹkan àbò bóyá ń bẹ lórí ràǹkúmí àbò ń bẹ lórí ẹṣin àbórí kẹ́tẹ́kẹ́tẹ́ àbínú orí ọ̀kadà ló wà àbórí inú mọ́tò ló wà wàlí ìsẹ̀lílì rọ̀kíbù àlùmáàṣì ẹni tó ń gun nǹkan kó mú rẹ̀ wálẹ̀ kó sálámù sẹ́ni tó ń fẹsẹ̀ rìn lọ kó sálámù sí ẹni tó ń fẹsẹ̀ rìn lọ bí islam ṣe fẹ́ ẹni tó ṣe wípé òun ó ń bẹ lórí nǹkan ọ̀gùn tí ó fẹ́ dàbí ẹni wípé òun ni ó ń bẹ ní ipò tó ga islam fẹ́ kó mú rẹ̀ wálẹ̀ kó wá sálámà sọni tó ń fẹsẹ̀ rìn wàlí ìsẹ̀lílẹ̀ rọ́ọ̀tì wàhálà náà ẹni tó ń gun nǹkan ni kó sálámà sí ẹni tí ó rìn lọ tòótọ́ sọ pé kásálámà sọmọ ẹ̀yà ọ̀ràn yẹn gẹ́gẹ́ bí minority ṣe mú àákọ́kọ́rùn èèyàn ní fún ẹni tí ó ń gun nǹkan tó dẹ̀ ní opportunity yẹn láti sálámù sí ẹni tó ń rí tí ó ń ṣe pé nǹkan yẹn ó jẹ́ nǹkan nira fún a ní ọ̀ràn yẹn ní kó sálámù sí ọ̀ràn yẹn ní kó sálámù sí. sábàdì sọ wípé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá sọ wípé súnà mọ̀rọ̀ gábùn sí ha ni ipe nǹkan tó ṣe kí wọ́n ṣe wá lójú kòkòrò láti ṣe ni àání tó dáa fún ẹni tó ń bẹ lórí nǹkan ọ̀gùn òun náà ní kó sálámù sí i ẹni tó rìn lọ eléyìí ọ̀rọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam òun ni pípé wàlẹ̀ sẹ́lẹ̀ ní rọ́ọ̀kì alàlmáṣí wàlmáṣí alàljáde ẹni tó rìn lọ òun náà èyí tó jọ́ra èèyàn fún àbí tó jẹ́ nǹkan tán ṣe wá lójú kòkòrò fún òun ni kó sálámà sẹni tó jòkó kóhun náà mú rẹ̀ wálẹ̀ kó sálámù sí ẹni tó jókòó ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam so ìgbà míì àwọn kìíní wọn a máa fẹ́ jẹ́ nǹkan tí ó wọnú ara wọn gbà míì lára kìíní ni pé ọmọ kékeré ó sálámù sí àgbàlagbà gẹ́gẹ́ bí nǹkan tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ tó wá wá ṣe wípé ọmọ kékeré ló ń rìn àgbàlagbà jòkó àbí àgbàlagbà ló ń rìn ọmọ kékeré jòkó bóòlá ti ṣe so irú situation bẹ́ẹ̀ a ní kí ọmọ kékeré ìpé ya sí àgbàlagbà àbí a ní kí àgbàlagbà kó sálámà sí ọmọ kékeré tágbàlagbà bá ṣe láti lè pikin láti lè implement lè yóò sálẹ̀ الماشي على الجاري àbí ìsẹ́lẹ̀ rọ́ọ̀kì على الماشي tó bá fi lè ṣe òfìdá náà ṣùgbọ́n tí ọmọ ìkéré wá wò wípé ìtànẹ́tì sọ̀lá àtọ́lásọ oníkélé ìsẹ́lẹ̀ sọ̀gírí على الكبير kí ọmọ kékeré sálámà sí àgbà kó mọ́ wò pé yóò lòun wà ń jòkó àgbà wà lórí ìdúró tẹ́lẹ̀ iná òun náà ti dá náà òun náà ti dá náà so àmọ́ bá wá o situation bẹ́ẹ̀ gbà mí wọ́n mú sọ fáhàtù hasana lẹ́yìn àfá ní kábára wa lọ́wọ́ nǹkan tó dáa ní kábára wa lọ́wọ́ nǹkan tó dáa ní anábíwá muhammad sallallahu alayhi wa ó sọ àǹfààní kábára lọ́wọ́ fún wa ìpínlẹ̀ bá fi bara wa lọ́wọ́ ní ẹ̀ṣẹ̀ wa kéékèèké yóò jẹ́ nǹkan tó ṣe wípé yóò máa parẹ́ tí ó máa jábọ́ bí pàtà sọ wípé bí pàtà sọ wípé kí ni ewé igi jábọ́ òun ni yóò ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí tí anábọ̀wá Muhammad sọlọ mọ́rọ̀ àìmọ̀ sálọ̀ tí ó sọ so ló bìjọ́ ike nǹkan tí ó dá òun ni kíkà máa bara wa lọ́wọ́ ńgbà tí a bá pàdé ara wa so anábọ̀ Muhammad sọlọ mọ́rọ̀ àìmọ̀ sálọ̀ bàtí nǹkan dé lọ́wọ́ rẹ̀ kíké àdúnà yẹlkọ́ akọ́wọ́ òsọ̀bí kàhú àyẹ̀mí hamila tí nǹkan bá pàdé ọmọ ẹ̀yà rẹ̀ àbọ̀rẹ̀ rẹ̀ lọ́nà ṣe kó tẹ̀kùn ni ẹ̀nẹ́bí nílá so ṣùgbọ́n anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìgbà tí ó béèrè pé ṣé yóò bá lọ́wọ́ oníbẹ̀ yóò bá ní yóò bá lọ́wọ́ so eléyìí kó fi rìn lẹ̀ bákan náà àwọn sàábí anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìdá àtàlákàwó sábà pàdé ara wọn tàbá fàáhù wọn àbára wọn lọ́wọ́ wọn àbára wọn lọ́wọ́ eléyìí náà ilẹ̀ nínú ṣe tí àwọn sàhábà so àǹfààní tó wá ń bẹ níbi kábára wa lọ́wọ́ òun ni pé ó jẹ́ nǹkan tó ṣe wípé ó máa ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó máa jábọ́ ìyẹn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ó máa jábọ́ gẹ́gẹ́ bí ó ṣe rí nínú ọ̀rọ̀ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ẹ̀nà muslim ìdàtọ̀ pàtàkàwò tí mùsùlùmí tí ó bá fi lè bọ́mọ̀ ya rẹ̀ pàwọ́ تحاتت خطاياهما كما يتحات ورق الشجر ẹ̀ṣẹ̀ kéèkéèké àwọn méjèèjì yóò máa jábọ́ bí bàtà òfin yìí ń jábọ́ ilé ìjọba nígbà Muhammad sallallahu alayhi wa sallam so ọ̀rọ̀ ká máa bára wa lọ́wọ́ yìí ibi tí ó pàtàkì dé muslim anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó encourage e. òun gbẹmọ fúnra ẹ ní àlẹmọ àmàṣe òun gbẹmọ fúnra ẹ àmàṣe so débi pé ìgbà míì tí anabi sallallahu alaihi wa sallam bá bá ìrànlọ́wọ́ ẹni tó bá lọ́wọ́ tí ó bá ń ṣe pé ẹni yẹn òun ló yọwọ́ àníbìsọ̀lá fún lè mọ́ yọwọ́ ń gbà so ó lè mọ́ yọwọ́ lẹ́nu ní èṣèké tí ó yọwọ́ rẹ̀ so eléyìí ó ń sọ fún wa àǹfààní ìbánilọ́wọ́ ṣùgbọ́n ìmọ̀ bawọ́ pẹ̀lú ọwọ́ méjèèjì ẹlòmí máa ń ṣe eléyìí ètí ò sí ẹ̀rí fún ni ẹlòmí ò fẹ́ bà ní lọ́wọ́ yóò wà mọ́ ọwọ́ méjèèjì yóò fi bà ní lọ́wọ́ so eléyìí ètí yóò ba àtẹ́lẹwọ́ yín Eh, ọ̀tún pẹ̀lú ọ̀tún yóò wá gbé ọwọ́ àlàáfíà títí ẹ̀ yóò gbé àtẹ́lẹwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ àlàáfíà yóò gbé lórí ẹ̀yìn ọwọ́ àlàáfíà ẹ̀ tó bà lọ́wọ́ so eléyìí tí ó sí ẹ̀rí fún ni so kò sí nǹkan kan tí ó sọ pọ̀ tí ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àbá tí wọ́n ṣe tàǹkì kó mọ́sálà yìí bí wọ́n ṣe fi ń ṣe anabuwa muhammad sallallahu alaihi wasallam ó encourage encourage ilé kíkí ọkùnrin kábọ̀ ọkùnrin lọ́wọ́ nínú ọ̀rọ̀ ẹ̀kan anẹ́sọ̀lá abọ́lá ní قد أقبل أهل اليمن وهم أرق قلوبا منكم أمر يمن وجدوا وهم أرق قلوبا منكم ọkàn wọn ojú ọkàn tó rọ̀ ọkàn tó rọ̀ so wọn awọ́rí máa jẹ́ ààrẹ mùsọ̀fọ̀nà àwọn lẹ́yìn tí aṣèkínú takọ́kọ́ dé pẹ̀lú kama bàrà ẹni lọ́wọ́ àníṣọ́lá lọ́pẹ́ àpúrúvù rẹ̀ ó àpúrúvù rẹ̀ so gẹ́gẹ́ bí ó ṣe rí rẹ̀ nínú àbí tí ṣe kalabán àrẹ rahmatullah tí wọ́n sọ àhà náà hadithi kawa onímìntànámi tàhíyàtìkún almusafaha lára ìmú ìkìtìkìrẹ yìí ló ògóńgó òrìkẹba ni lọ́wọ́ àdìsí ìlàlàfíà ṣùgbọ́n kábàárà ẹni lọ́wọ́ aníyànjú Muhammad sallallahu alaihi wasallam sọ ládá tó ń bẹ́ńbẹ́ àbí àǹfààní rẹ̀ fún wa so ó dá kí a máa bára ní lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ kan bẹ tó ṣe pé a ní láti kọ́ bẹ̀yẹn táàbà bọ́wọ́ ọwọ́ ọ̀tún kábọ̀ rẹ̀bù ta sọ wípé kálá ń fi ọwọ́ sí kun tí ò sí ẹ̀rẹ́ fún ọwọ́ ọ̀tún tí ẹ̀sìn wa ní ká máa bà yìí ọwọ́ yìí ẹ̀sìn pàtàkì rẹ̀ débi pé tábà fẹ́ ṣe nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀gbin àbídọ̀tí ẹ̀sìn ò fẹ́ ká máa lo ọwọ́ ọ̀tún wa láti lè fi ṣe ọwọ́ àlàáfíà wa òun ni ẹ̀sìn fẹ́ ká máa lò láti lè máa fi ṣe ètò bá ní ṣe pẹ̀lú ẹ̀mí èèyàn fẹ́ tábà lápèjúwe yóò lọ́wọ́ àlàáfíà rẹ̀ ìyẹn owó sí láti fi ṣe ó fẹ́ fọnkún yóò lọ owó sí láti fi ṣe àti kan tí ó jọ wọ́n báyìí ó fẹ́ mú nǹkan ẹ̀gbin ó fẹ́ mú kúrò yóò lọ owó sí ẹ̀ láti fi ṣe so ká máa lo ọwọ́ ọ̀tún wa láti lè fi fọnkún eléyìí lára nǹkan tó tako ẹ̀kọ́ ìsìláàmù ká máa lo ọwọ́ ọ̀tún wa láti lè fi tábà eléyìí lára nǹkan tó tako ẹ̀kọ́ ìsìláàmù ọwọ́ òsì ìyẹn ọwọ́ àlàáfíà òun la máa ń lò láti lè fi ṣe àwọn nǹkan tí ó bá jẹ́ nǹkan ẹ̀gbin gẹ́gẹ́ bí iṣẹ́ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nǹkan tó bá jẹ́ nǹkan mímọ́ àlọ́ ọwọ́ ọ̀tún wa láti lè fi ṣe so ló fi jẹ́ pé lára àwọn ìṣètẹ́lómi máa ṣe lákàrà àìbìkítà ó lè jẹ́ pé tí ó bá fọnkún ọwọ́ ọ̀tún ẹni ó lò àbúfẹ́ sí látòjú rẹ̀ sí ẹlòmí ó sì tí ó sì fi ọwọ́ ọ̀tún tó bá sí fi ọwọ́ ọ̀tún yẹn ó ṣeé ṣe kí ọmọ ìyá rẹ̀ kan wá tó ṣe pé yóò sálámù sí so yóò dẹ̀ fẹ́ bà á lọ́wọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ti sọ fún wa so títí tó sí sí ọwọ́ rẹ̀ yẹn náà ní ìbọmọ ìyá rẹ̀ lọ́wọ́ tó wá ṣe pé ó fi fọnkún náà ẹlòmí tó bá fi fọnkún bẹ́ẹ̀ yóò ṣe kí ni ó lè fi nu nu ara lẹ́yìn ìgbà tó wá ṣe tán àṣẹ́kùbọ̀ ikùn yóò sì máa bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ni ó fi ba ẹlòmí lọ́wọ́ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan ẹ̀sìn tẹ́lómi máa ń fi ọwọ́ ọ̀tún rẹ̀ ṣe tí wọn kì í níkà kankan obìnrin míì látòjú ó lè lo ọwọ́ ọ̀tún láti lè fi tábà fún ọmọ tí ò níkà fún lọ lójú so kò ń ṣe pé tó bá ṣe tán yóò fi ọṣẹ fọwọ́ ẹ̀kọ́ bí ó ṣe sílẹ̀ náà nìyẹn dàbí lẹ́yìn pé kó ló ń kàn ṣọwọ́ yẹn níwọ̀nba torí ẹ̀sìn tako ká mọ lu ọwọ́ ọ̀tún wa láti lè máa fi mú ẹ̀gbin kúrò ẹ̀bóyá afọwọ́ lẹ́yìn àní fọwọ́ lẹ́yìn mọ́ lò ó àfi tí necessity bá wá fún olóko tí necessity bá wá fún ṣùgbọ́n ibi òkè nǹkan tí mo lè lo ọwọ́ àlàáfíà fún nínú ẹ̀gbin láti lè fi mú kúrò kí n dìtáìdì pé ọwọ́ ọ̀tún mo fẹ́ máa lò láti lè fi mú kúrò eléyìí tako ẹ̀kọ́ tí islam fi kọ́ wa torí pé kí ni islam bá bàrà ọwọ́ ọ̀tún yẹn púpọ̀ so ó kó bá bàrà pé ká máa bára wa lọ́wọ́ so wọ́n tó fẹ́ bá èèyàn lọ́wọ́ tó ṣe pé tó bá fẹ́ fọ́nfún ọwọ́ ọ̀tún yẹn náà ni wàá fi fọ́nfún àbò fẹ́ ṣe kò fẹ́ sínú wàá tún bí ọwọ́ ọ̀tún yẹn wàá fi bomú so o lè fẹ́ báyàn lọ́wọ́ èèyàn tó yẹ kó o tún bí ọwọ́ ọ̀tún àbò yẹ pé pàtó fẹ́ fọkun ọwọ́ ọ̀tún yẹn lórí fọkun tí ó bá bẹ̀ ẹ́ lọ́wọ́ kò yẹ kí yẹn ké kọ̀fẹ́ torí wípé kí ni bíbọ ọwọ́ yẹn ni kò ní jẹ́ nǹkan tó ṣe wípé ẹ̀sìn gan encourage gbà yẹn torí pé èèyàn gan fúnra èèyàn kò lo ẹ̀kọ́ tó yẹ kéèyàn fi ọwọ́ ọ̀tún ìdí ẹ̀ka ọ̀tún ṣe kò fi ṣe ó ti lo ọwọ́ ọ̀tún rẹ̀ fún nǹkan tí ó yẹ kó máa lo fún ṣòkò gbọ́dọ̀ ẹ̀fẹ́ẹ̀tì àwọn èèyàn á bà lọ́wọ́ tó ń bá ń ọwọ́ ọ̀tún tó ń fi inú ẹ̀ tó ń so wa lọ́wọ́ lára ẹ̀kọ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ṣe àtọ́ títí àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ebi ká mọ̀ pé kí a bá bara wọn lọ́wọ́ sọ ilé yóò máa fa kí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọn kò jẹ́ nǹkan tí yóò máa jábọ́ kúrò tí ó máa tọ́nà wọn bó máa lójú kúrò fún wa látara pékinni àbára wọn lọ́wọ́ tí a bá ní àníyàn tí ó dáa pẹ̀lú rẹ̀ so eléyìí jẹ́ nípa ọ̀rọ̀ ìbàrẹ̀ ẹni lọ́wọ́ wọ́n ní wàkárí àmáríkùn mọ̀ánákà wàkárí àmáríkùn àmọ̀ánákà ibn abidjan ni maamu maliki ọkọ̀ ìrà kí a máa ọ́dì ara wa wà ajáza ibn súnà náà wọn afá alájí wọn ní àwọn nítòsí nǹkan tó lè ń bẹ sí nǹkan tó burú bí kí á ọ̀dì ara wa sani àwọn tàbí àmúdùwà muhammad sallallahu alaihi wa sallam ìdá àtàlákàwò wọn bá pàdé ara wọn àtọ́ọ̀fà ìwọ̀n bàrà wọn lọ wà ìdá kọdínú mi sáfàrí tí wọ́n bá dẹ̀dé láti ìrìn àjò náà tààmà kú wọn ọ̀dì ara wọn ọ̀dì ara wọn ṣèlú ó jẹ́ ìṣèlú àwọn sàhábà rẹ̀wọ́n dáadáa àríyìn ó jẹ́ ìṣèlú àwọn sàhábà rẹ̀wọ́n dáadáa àríyìn tó ló jẹ́ pé ọ̀rọ̀ ìmáàmù máàlìkì yẹn kò lè jẹ́ nǹkan tí ó lè wé torí pé àwọn kan ìmáàmù máàlìkì lọ àlẹ́ àwọn sàhábà rẹ̀wọ́n dáadáa àríyìn nítorí lẹ́yìn lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí a rọ́bí ọlọ́run àìní ti sọ òní pé ìlà àtàlà akọ́wù tó bá pàdé ara wọn pàṣọ pàṣọrù wọn a lè fi ni wọn a bọ̀wọ́ wọ̀nyí bá kọ́dún ní safari nǹkan àánọ́kù bákan náà tí wọ́n bá ti lè láti ìrìn àjò àánọ́kù wọn a bì í ara wọn tó eléyìí orí rẹ̀ lọ́dọ̀ àwọn sàhábà ìwà ní dáre àríwá something similar náà ṣẹlẹ̀ lọ́dọ̀ àtìlọ́dọ̀ àmọ́dúwọ̀ Muhammad sọ́lọ̀ ọ̀rọ̀ àìlú ọ̀bálẹ̀ tó nígbà tí anábì sọ́lọ̀ bá àtàlà àti àwọn sàálé kan Abubakar wà lára wọn tí wọ́n lọ sọ́dọ̀ sàálé kan tí wọ́n fi ní ibùn tàjà so nínú ẹgbàwá hadith wọ́n ní anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam àti ọkùnrin ilé wọ́n ọ̀gbìn ara wọn ni so eléyìí ohun tí ń rìn lẹ̀ wípé kí a ọ̀gbìn ara wa nǹkan tí ó ní ìpìlẹ̀ ni ká ọ̀gbìn ara wa nǹkan ní ìpìlẹ̀ ni so gẹ́gẹ́ bí a sọ ibi àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ọ̀sọ́lọ̀ àwọn sàábé rẹ̀ ṣòlùdá ọdún pàtàkì tààrànàkù tí wọ́n bá dé láti ìrìn àjò kan wọ́n á ṣe kéré wọ́n á ọ̀dì ara wọn ṣùgbọ́n tó bá pàdé ara wọn tàbá ọ̀pá ooru wọn ó wa tó bá ṣe wípé ó ti pẹ́ tí a wa tó bá yẹ kó ti pẹ́ tí a wa sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe wípé àníra wa ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà la máa ń ríra wa sọ ilé bíbọwọ́ nìkan òtítọ́ bíbọwọ́ nìkan òtítọ́ fún ẹ̀ sọ̀rọ̀ Imam Malik alayhi rahmatullah ilé pòsíṣàn wọn wípé mọ̀kúrò ní tí a bá kí a rọ́gbẹ̀ ara wa eléyìí kò ṣe nǹkan tí oníwèjì so wallahu a'lam wákàrí amáàlìkùn tẹ̀kọ̀bíyà di, wọ áǹkàrà màrú yà fi kákì sí ọwọ́ ẹni tí à ń kí wọ́n ni máa mú máàlìkà àlẹ́ rahmatullah wọ́n ṣe kéde àwọn náà ò láìsí fún àti láìsí eléyìí náà náà eléyìí kò sí nǹkan tí ó burú mẹ́rin sheikh al-Albani alayhi rahmatullah nínú fífa àdìsù sàhíhà wọ́n fi àwọn àṣàrù tí ó sọpọ̀ ṣe lé wọ́n fi ìrìn lẹ̀ ìkanú àwọn tí wọ́n jẹ́ lára àwọn tí wọ́n súnmọ́ sheikh al-Albani alayhi rahmatullah ó wá láti Egypt tó kò ń ṣe pé ó ti ní sheikh al-Albani one on one nígbà yìí ṣùgbọ́n tó tó fi ṣe àǹfààní àwọn tíra ó wá ní gbéra láti lọ bá ṣe kàlàbá ní alẹ́ ọ̀mọ̀tòlá ní ìlú jordan ní ìkàbí 1986 or so tó ṣe kàlàbá ní alẹ́ ọ̀mọ̀tòlá ìgbà tí wọ́n ní kí ó ní kí wọ́n wọ́n sọ fún wípé á àwọn bíbí àwọn òní táìmù ṣùgbọ́n látara àṣòjì ẹ̀tàn fún láti lè fi attention to some of his ṣé ìpadà sí èyí táìmù débi pé odidi oṣù kan náà padà fi gbà á láàyè sí ẹnu tó fi wọn bá wọn tó dẹ̀ ń béèrè question débi pé question yẹn yìí àmọye kébẹ́ ni wọ́n rí kọ́ọ̀dù ẹ̀ sí tí ó jẹ́ nǹkan tí ó bẹ̀rẹ̀ ara sí láti gbọ́dọ̀ wọ̀ ní òru. so ẹni yìí ó wá ní òun kí ti ọwọ́ ṣé gbàdàgbà ní àríwá ọ̀pọ̀tọ̀lá bí sáà ń lọ gbogbo ẹni yẹn so sheik al-albani alayhi rahmatullah wọn wá fọwọ́ wọn wọn tẹ́gbà kò fi wọn ní àwọn sheik ẹ̀yìn náà ni ẹfin rinlẹ̀ wípé àwọn ẹran àfẹ́sìn wọ́n lè kí sí ọwọ́ wọn tẹ́ kọ́ àwọn àtàrí wa sheik al-albani alayhi rahmatullah wa ní àwọn àfẹ́sìn yẹn so èmi ní ìdí ìpé ipò yẹn kí ló fà ó ní pé tí èyàn bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wo àárín ẹlò ní ilé ṣekínni ó lè abuse ẹ̀ àfáà ní ó lè sọ̀rọ̀ ẹ̀dìdàkúdà tó ṣe pé àwọn èèyàn ó máa ṣeṣe kúṣe látara rẹ̀ wọ́n máa ṣeṣe kúṣe látara rẹ̀ so àwọn òfin àyè gbarú nǹkan báyẹn kò ń ṣe pé torí pé nǹkan ẹ̀yẹn kò sí evidence fún kọ́ ṣùgbọ́n tá a bá sọ pé a fẹ́ fi àyè gbà ẹlòmí lè sọ wá ní nǹkan mi tó ṣe pé yóò gbé wa ní ipò oníṣèkò wa sọ fún pé àwọn àpá nìyẹn àwọn ò kì í ṣe àpá àwọn òtí ìlú èkó yẹn so almuhim òun ni pé èyí tí alimami Malik pé ní mafúrúyì so eléyìí èyí tí ó lè rẹ̀ yẹn gẹ́gẹ́ bí àwọn àpẹẹtù ní ṣe ṣe lálàyé so inshallah àádá lórí rẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام náà mú ọlọ́rọ̀ àlàm àtàbáwò ìbéèrè ní wípé ọ̀nà wo ni ọdún yẹn ṣògbó ni a ṣe fẹ́ ṣe torí pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa pàdé tó máa fẹ́ ọ̀gbìn ara ní tó máa ṣe ni kí wọ́n á fi ẹ̀gbẹ́ ọ̀hún àbí wọ́n á fi kanra wọn so ṣé báyẹn ni àbí ó ní bá mi kò ṣe pé wọ́n ṣe ní ṣe so Allahu a'lam tabawo àárífẹ́ nǹkan tí wọ́n pe náà ní almuhanakọ́ almuhanakọ́ látara ọ̀rùnkò ọ̀rùn so ọ̀rùn àti ọ̀rùn náà ni wọ́n á fi kanra wọn wọ́n ní ti ṣe kí wọ́n fi ẹ̀gbẹ́ ọ̀tún fi kan ti kò sí tẹ́lẹ̀ yìí kan ti ẹ̀gbẹ́ òsì kan ti ọ̀tún eléyìí ṣé báyìí gbẹngàn ni láwàá rẹ̀ almuhim ni pé wọ́n ṣe almuhanakọ́ wọ́n fi ọ́nkò wọ́n fi kan ara wọn wọ́n fi ọ́nkò kan ara wọn tó tabbala dìmọ́ ara wa náà ó ṣe é ṣe kó ṣe wípé ọ̀rìn náà kanra wọn tá a bá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kókó ò ní pé òun náà ni àkáfi ọ́nkò kan rẹ́ńkò náà èyí tí mo rí anábì sallallahu alaihi ó ọ́ ti ìkànnà àwọn sàábé tó ń pè ní ibùn tàjàhán ìgbà tí wọ́n wá lọlé tí wọ́n bá àlìmọ́mù tòlmídì àrẹ ọ̀sùmọ̀tòlá wọ́n mú eléyìí wá nínú súnà nù wọn so nǹkan tí wọ́n lò ń bẹ́ dàbí ìwọ́dìn tí wọ́n lò ń bẹ́ òun ni ìrìgán tòtó lè túmọ̀ sí pé uh, mẹ́tọ́dì tí àwọn èèyàn fi bí wọ́n kàn fi àyàkan ara wọn náà tí bí ó lè pín yẹn náà lè ṣe ó lè lọ so gẹ́gẹ́ bí oṣù wa ń bẹ̀ so wọ́n ní kárajà nàbí sọ́lá àtàrí fi sáà nílá yàkùn fi ha wà láyé kárò fi àhàjì anábì jáde ní àtùkù tó ṣe pé kìí sábà jáde táwọn èèyàn sábà ń pàdé rẹ̀ فأتاه أبو بكر أبو بكر رضي الله عنه وبا فقال ما جاء بك يا أبا بكر ونكني أمي إلى أبو بكر فقال خرجت ألقى رسول الله صلى الله عليه وسلم وأنظر في وجهه قل إن تب من جاري قل في مفقة النبي صلى الله عليه وسلم وجيشي الله ومدفع وجوره بكنا والتسليم عليه kò fẹ́ sálámà sí falamiyel bá sanja aroma kò pẹ́ ní umar náà wádìí wá bá wọn wọn di mẹ́ta wàkọ́lá máa já abíkáyà umar anábì ní kí ló dé rẹ̀ umar ariyo kí ló gbé ẹdẹ́ mi kọ́lẹ̀ jùlọ عمر رضي الله وجدت بعد ذلك anábì ní èmi gan èmi ń pè ní náà díẹ̀ fàtàlà pìlà manzil abil aisam ibn tayyahan àwọn agbéra tí wọ́n ń lọ lé arákùnrin tí a ń pè ní abul aisam ibn tayyahan al-ansari وكان رجلا كثيرا النحل والشام ó jẹ́ èèyàn kan tó ṣe wípé ó ní kìdàbínú ó dẹ̀ ní ẹran tó pọ̀ ọ̀làmìyàkùn láwọ̀ kọ́dàmù ṣùgbọ́n kò ní ọmọ ọ̀dọ̀ wàlám yẹ̀ṣìdúhù so fàlàm yẹ̀ṣìdúhù ìgbàtàndélé wọn àbánlé ọ̀kọ́lì ní mọ́ràtì wọn a sọ fún ìyàwó rẹ̀ àyínà sọ̀hírùkì bọ̀lọ̀kọ̀ rẹ̀ wà fọ̀kọ́lẹ̀tì arábìnrin ní ìtọ́lákọ̀ فلم يلبثوا أن جاء أبو الأيثم بقربة يزعبها فوضعها ثم جاء يلتزم النبي صلى الله عليه وسلم ويبدي بأبيه وأمي بتابل بني سواني كوفيجي أبو الأيثم دي فلو awọ tí omi ń bẹ́ ń bẹ́ tó tó ثم جاء يلتزم النبي صلى الله عليه وسلم هو أرضي النبي صلى الله عليه وسلم so gbóló ìtìzámù na so yẹn lè dúdú kọ ẹni yẹn tó ṣe pé ẹjọ ara yín tó ẹ pé títí kápọ̀nù kan ẹgbẹ́ ọmọ èyí ti kan eléyìí náà ni so mọ̀ánàkọ̀ sí náà so wọ́n láwàá